máa fún gbogbo yín ti máa lọ kò sówó kò sí kọ̀kọ̀ ẹ jáná ẹ ṣe gbogbo ẹ kò sí náà kò sówó kò sẹ́ni tì èwo ni wèrè gọ̀. ọdún méjì ẹ lẹ ẹ kọ́dà kọ́dà kọ́dà ẹ gbọ́ ẹgbẹ́ la. wọ́n ti máa fún gbogbo yín ti máa lọ kò sówó kò sí kọ̀kọ̀ ẹ jáná ẹ ṣe gbogbo ẹ̀ kò sí náà kò sówó kò sẹ́ni tì eh, èwo ni wèrè gọ̀. tó bá yẹ máa eh. pa ọdún méjì ẹ lẹ ẹ kọ́dà kọ́dà kọ́dà ẹ gbọ́. ẹgbẹ́ la